أمهات الدنيا وعلى نوعية العمل الذي تقدمه لنفسك خلال هذه الأيام فإما أن تكون من الذين يقال لهم ضلاء أعوذ بالله من الشيطان الرجيم كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام القادمة وإما أن تقول هناك يا أسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساقين يا عباد الله لقد سبق إليكم البيان أن المؤرمات في النكاح قسمان أحدهما التي يهرمن تحريما مؤبدا على أنهما إلى نوعين النوع الأول قلنا اللاتي يحرمنا بالنسب فقد سبق البيان عليهن فيما مضى وأما اليوم بإذن الله تستأنف الخطبة تستأنف الخطبة النوع الثاني من المحرمات من النساء في النكاح هن اللاتي يهمنا بالسبب السبت وبيان وبيانها كالآتي الأولى الملاعنة على الملاعن لما جاء الإنسان سعد قال مدت مدت سنة في المتلاعنين أن يفرق بينهما ثم لا يجتمعان أبدا أخرجه أبو داود الثانية الأخت في الرضاعة ويغنى بالرضاعة ما يغرم بالنسب من الأقسام السابقة فقل من مراد الغربة بالنسب من الأقسام السابقة غرم مثلها بالرضاعة كالأمهات والأخوات لقوله تعالى وأمهاتكم اللاتي أرضعناكم وأخواتكم من الرضاع وثبت في الحديث عن عائشة رضي الله عنها قالت قال النبي صلى الله عليه وسلم يرى من الرضاع ما يرى من النسب متفق عليه الثالثة زوجة الأب أو الجد وصورة من الأب وصورة من الأب زوجة أبيه أو جده لقوله تعالى ولا تنكحوا ما نكى آباؤكم من النساء وهي بصيغه النار والنار والنهي يفيد هنا التعليم الرابعة زوجة ابن صورة زوجة ابن وينسى لقوله تعالى وحلائل أبنائكم الذين من أصلابكم الخامسة أم زوجتي أم زوجتي وترى على رجل أم زوجتك أو جلستي لمجابة العكس بالبيت لقوله تعالى وأمهات نسائكم آه، ربما لو بعضها سورة الشيطان الإخواني ليسي أتوكل أتوكل على سبيل تقول ولو هو هو الله ọba Ar-Rahman ọba Ar-Rahim pé orúkọ àyíní tẹ́kùtẹ́ rẹ̀ tó ń lọ sọ lórí àdínkù ọ̀dẹ́rẹ̀ kíni túmọ̀ rẹ̀ tó ń lọ òkú lọ́tọ̀ láti fi mọ̀ pé ilé ìtọ́lọ́run ni àwọn ilé ìtú wọn ṣe ìrètí nípa àwọn yẹn ní ìrètí akẹ́kọ̀ọ́ lásán ni wá ẹ̀dá lásán ni wá ẹni tó dẹ̀dá òun rẹ̀ kó sí ọ̀rọ̀ òun náà yọ ọba àdá òun náà yọ ọba káàpà lẹ́ẹ̀ka ní ilé ká ní oko dákun kúrú gbogbo àwọn nǹkan bí káwọn ìlú yìí kún lọ́lọ́run sọ yìí káàpà ní ilé ká ní bí ọlọ́run àtọ́ta wa tó fún wa ká gbọ́. ta ló ń mọ̀tò jọ̀bá ta ló ń fún ọ látẹ́kùn tó ń fẹ́ sára ta ló dá ẹ Gbogbo Tó o lè sọ wípé tó ń pè lọ́lọ́run yẹn ló dá ẹ. Tó lè sọ wípé ẹni tó ń rọ́jò náà ni tó ń pè náà. Ilẹ̀ ọlọ́wọ́ ọba wa yìí, onímọ̀ ọba Allah, ọba Arahman, ọba tí kárí ọba tí kò dá ẹnìkan kó dá sí kó wá ní ìfẹ́ ẹ̀hún eléyìí òjò má lọ bá dúró sí wa eléyìí atẹ́kù má fẹ́ bá dúró sí wa eléyìí ojú gbogbo wa nígbà tó ń yá àǹfààní náà wà lábẹ́ bákan náà ọba àwọn hìn eléyìí wọn wá ní ẹ̀kọ́ ìtàkùnlé fún àwọn àbápè lọ́ba lórí gbogbo ẹ̀ torí ayé láti ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀ o ayé láti kẹ́lẹ́ ayé láti ṣiṣẹ́ yìí ní kalẹ̀ òun kẹ́ kalẹ̀ kí á máa tó òun kọ́ fẹ́ nìkan àfẹ́ tó wá kalẹ̀ ju tọ́lọ́ tí wọ́n náà wà ní ìwọ́n náà tí wọ́n náà tó owó rẹ̀ lásìkò lọ́rọ̀ yìí ṣé tí wọ́n rẹ̀ tí wọ́n náà ń yìí ṣé tó ti sọ́kọ́ náà ń pèkẹ́ láti ṣe àwọn tó lè kàn lórí tó ṣe lọ́wọ́ yẹn 后台交出去让我累，应该在家的工作一些的改。再给我说六六谁？后来你不要我干手，我这工作嘞，有路径。再给我帮我说六六谁？说六六完了就应该在家呢，应该在家呢，你给我工作该干业，工作干啥业呢？但是我不会做别人的。

ọjọ́ kan ní ọjọ́ gbọ́dọ̀ àlèkùnláàmà ó ṣe déédéé ẹgbẹ̀rún ọdún kàńkà láyé ìtumọ̀ rẹ̀ ní pé ìwọ̀n tó bá lọ sí ìdájọ́ kan ìrìnlẹ̀ lápọ̀jù nílẹ̀ ẹgbẹ́ fi sọ wà ní lọ tọ́lá òṣèlú àti ìdí ayẹjọ́ méje péré náà lọ á ẹgbẹ́ wọn tó lè ṣe lọ́sọ̀ oṣù ṣùgbọ́n tọ́lá òṣèlú àjọ méje yọ ìtumọ̀ rẹ̀ ní pé jọ́ seven thousand years tọ́lá ìdí àwọn ṣùgbọ́n òṣèlú àjọ méje yọ tọ́ba tá a kọ ọjọ́ kan gan èyí ọjọ́ kan kéré pẹ̀lú tó one thousand years nìyẹn nígbà òkè àti ìyáwó tó làálẹ̀ lè kọ̀ sí àgbẹ̀nuta yé ẹsẹ̀ ẹni tó fi one thousand years ìyà fún wa láyé one thousand years láti èyí ìyà bẹ́ẹ̀ ṣe ní wo kódà ká sí ká máa bẹ tó tó lé díẹ̀ ìyà tó ń lóye lọ sí ìkóhùn díyà tí a fi one thousand years ìyà kọ́rọ̀ tó one thousand years kò lè jẹ́ pé gbogbo ọdẹ ta ọ̀sán yẹn lórí ìyá ọ kò lè jẹ́ gbogbo ọdẹ ta ọ̀sán yẹn lórí kíni kò lè jẹ́ gbogbo ẹ̀ lórí ìyá torí pé kíni torí pé kíni torí bá rí i pé ìjà kan lọ́wọ́ àwọn tí wọ́n ń gbé lọ́wọ́ ààrẹ ẹ̀kọ́ ọmọ tí wọ́n ń gbé lọ́wọ́ fi ìgbé àjẹwò kò lè fi ìdí pé àjẹkẹ́ ń jẹun ní ẹgbẹ́ àti fún náà lè jẹ tí kò lọ́wọ́ mú lẹ́yìn àyàyà rẹ̀ yìí. Gbogbo ọdún àjọpọ̀ ọmọdé lápapọ̀ ọdún méjì kẹ́ mẹ́ta yẹn kò sí ìdí kankan pọ̀ máa kankan kó tó lè mọ ìyàwó rẹ̀ kó lọ́ba ti jẹun rẹ̀. Torí kó ní kó nǹkan ká rẹ̀. Torí kó máa ń pè bàbá owó dà. Ìyàwó tó kọ̀ bá lé wa kò sí láti rà lọ yóò. Ìgbàlú kò mọ̀ ara ìta yóò ọba ti ọba tó ọba yóò ọba ti di lóòtì ọba tí àwọn yóò jẹ ṣùgbọ́n káwá kó gbogbo tá a sọ yìí náà èyí ti wá kú lẹ́bi láyé lẹ́bi ìyà ẹjọ́ ni wọ́n ta òṣèlú náà lẹ́yìn ọ̀rẹ́ ló kún sẹ́yìn wá pa gbogbo tó ìyá látàrí ojú jẹ̀mọ́ ẹ̀ṣẹ́ àwọn ronú sí o gbogbo tí o yá sí àmà yóò dá dákun sí pàṣẹ látàrí o ọlọ́wọ́ bá tó ní ilé ẹ̀ta ìsì àmà orúkọ rẹ̀ láti bẹ̀rẹ̀ oṣù àwàtì àwọn tó mọ ọlọ́wọ́ bá náà ìfẹ́ ìjẹ̀kọ́ ọmọ bá nẹ́bí ọmọ bá àwọn bùrátà ìwà gàgàdà tẹ̀lé lánà rẹ̀ ẹ̀rú kẹlẹ̀ ẹ̀ka pa ọlọ́run ẹ̀ka sì lọ mà yìí pé àsìkò tó kálukú wá ń lọ́wọ́ yìí àwọn ọkọ tó ń ṣiṣẹ́ ní tí ó mà nǹkan kan tí ó kan kò sẹ́ni tó yẹ tẹ́lẹ̀ yìí kó sọ lórí bá ti sọ yìí kò sẹ́ni kan bẹ́ẹ̀ kó ṣe àníyàn torí báwọn bàbá tó bí bàbá bàbá rẹ̀ dà àwọn náà ti gbà ṣùgbọ́n ní láyé wọ́n ti lọ bẹ́ẹ̀ náà ni ọkàn wọn náà bẹ́ẹ̀ ni ọkàn èdè náà àkókò ìyẹ̀sìn rèé a ti kúrò fún wọn sí pé lò máa láyé àti kò fún wọn sí o. ẹgbẹ́ bó ṣe ń pe kéde náà lò máa láyé wọn kò fún wọn sí. bẹ́ẹ̀ náà ni tí wọn ló lò kálukú wa ní táàbù òdi lódì wọn ká nílò lékún ká ìfúnni bàbá ìlòdó rẹ̀. ìwà àfẹ́lá yìí ta wà ìjọ náà. ọlọ́ọ̀bà àlejò ọlá ó ti fi àlàsí fún wa ó sì ti níye tèmi ò ní dín tiẹ̀ náà ò ní dín tiẹ̀ ò ní lé tèmi náà ò ní lé o jàmá mùsùlùmí ẹ wá já lọ mọ̀ yìí pé àlìkìyàmà nílé o àlìkìyàmà níbùgbé o àjò nítòkòtò fún mílíọ̀nù lọ́lẹ́ o jàmá mùsùlùmí títí mo ká tó tó tó àmọ̀ pé jábọ̀ adé náà lámọ̀ rí o àlìkíámà wá nílé o bálìkíámà tó wá jẹ́ ní ọ̀rọ̀ á wà darí síkan nínú méjì ìdí ọwọ́ tèmi ìdí ọwọ́ tiẹ̀ níwà jẹ́ tó àgbà ìkábà darí sílẹ̀ o ẹni tí ó darí bálìkíámà àtẹnudí ó darí síná ọlọ́wọ́ àbẹ̀múta lẹ́yìn iṣẹ́ táàbí táàbí láti tẹ́ńtẹ̀ òun ló ní o. gbogbo àwọn ilé ìtọ́lé mú wa darí sí náà kọ́lọ̀ tó là wá bẹ̀. ìjọba òkùnrin ní ká tó lọ́ọ́ náà ìgbé àṣeyọrí ẹ̀dá orí ẹ̀dá àbẹ́ni tó ní ìṣe kọ́lọ̀ tó ti ká tó ní dúró kọ́lọ̀ tó ti wọ́n dá sílẹ̀. ilé ìta sọ yìí ká lọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ náà rọ̀ lórí àwọn ọjọ́ ayé ilé ìta ń lò lọ́wọ́ ìjẹ́ olórí ilẹ̀ ẹ̀dá àti ìjẹ́ olórí inú ẹ̀dá méjèèjì náà rọ̀gbọ̀ fún lórí ayé tà ń lò lọ́wọ́ yìí. Wọ́n jẹ́ olórí ilẹ̀ àbí ìjẹ́ olórí inú yìí, iṣẹ́ rẹ̀ tó ń ṣe lọ́wọ́ láyé ilẹ̀ ló sọ̀rọ̀. Èyí sẹ́tẹ́lẹ̀ yìí ń ṣe yìí, bọ́lá bá bẹ̀rẹ̀ fún olórí ilé ìwájú ọlọ́run rẹ̀ ìdí àrùn. Sẹ́tẹ́lẹ̀ yìí náà ń ṣe ìtọ́wọ́ bá bẹ̀rẹ̀ fún kí òní padà ó olórí ikú ni wọ́n tẹ̀wájú ọlọ́run rẹ̀ ìyáàmù èyí tó bá kù síwájú láwọn àkókò tó ní sẹ̀mí láyé nìyí òun náà ni ó sọ bóyá ń tọ́nà ó wà nínú àwọn ẹnìkan tọ́lọ́wọ́ máa ń sọ nípa ìmọ̀láìkà ẹ máa bá wa sọ máwọn eléyìí tó yá ẹ máa jẹ ẹ máa mú ẹ máa kádùn ẹ̀yin náà ẹlẹ́tọ̀ọ́ sí ìwé rèé. Tọ́lá náà ti sọ́pà láyé. Ẹ̀yin náà tó dé ṣe. Gbogbo àwọn tí mo fa iná àti ẹ máa ṣe láyé ẹ̀yin ti ṣe é. Lẹ́yìn ọ̀yà ẹ ṣe ẹ máa mú ẹ máa gbádùn látara àwọn ọgbà ayé ilé ìrìnàjò lòkọjá lórí ìfisẹ̀ láti ìjọ náà ọ̀la àwọn nǹkan kan sí ọ̀rọ̀ àwọn òní àwọn táàjọ àjẹmẹ́ ní àbúmára àpèjì nídìrí ìmọ́tò òkú bẹ́ẹ̀ iṣẹ́ gbọdọ̀ tẹ̀lé orí ìfẹ́lùkù lásìkò rẹ̀ èyí sì ń sọ iṣẹ́ tẹ̀lé ní o wọ́n tó ń sọ iṣẹ́ tẹ̀lé ní o ọ̀rọ̀ bá ń ṣàdúrà rẹ̀ lásìkò o bá a bá ń ṣe àdúrà rẹ̀ ká ń ńlá tó wà ní iṣẹ́ tẹ̀lé àtọ́bọ̀ lásán ni o jẹ̀má ẹ̀ka iṣẹ́ tẹ̀lé o iṣẹ́ tí ó mú wa tí ó jẹ́ pé lọ́nà tí wọ́n máa sọ fún wa òun ni wọ́n sọ pé ẹ máa jẹ ẹ máa mú ẹ máa gbádùn pẹ̀lú àwọn kíni pẹ̀lú àwọn tó bá lu ní ẹ̀sìn káyé ṣe. ẹlòmíì sì yé wọ́n padà máa sọ fún un náà yìí pé àbọ̀wò náà fún ẹ̀ tó bá ti sọ pé dàdí ìyá náà ìjọba ìkàlẹ̀ lẹ́nu ẹ̀ nínú pé yéèrè.

tó ń báwọn sàṣe òpè nígbà yẹn káwọn gbájúmọ́ láyé kó làwọn gbájúmọ́ ojú ọ̀sán wọn làwọn gbájúmọ́ ìtọ́lọ́ ń gbà wọn àwọn ti àwọn òṣè ìtọ́lọ́ wọn ni àwọn làwọn gbájúmọ́ kó làwọn kan lajú sí lórí ẹ̀ ìjọba làbí wọn sọ wọn àti gbogbo ní ìyàbá ń bá ìmọ̀ ìṣẹ́ ṣe tó bá ti gbọ́ àtẹ́jà ẹtí tí lè jẹ́ sọ wá lọ́wọ́ nínú láwọn máa fi dáhùn àpò lọ́wọ́ ẹ̀sìn náà o kápẹ́ wá sọ iṣẹ́ ẹni tó lè ń pẹ́ àtìkẹ́ kò tẹ̀ sí kò sí tó ń kà fún bẹ́ẹ̀ kó wọn bá fàyé kásá lówó láyé ọlọ́ni tó gbé darí sí àmà àwọn èèyàn máa pariwo pé yé ẹ̀wà àti èkóró táwọn ṣe tọ́lọ́run tẹ̀ káwọn kájúmọ́ láwọn kájúmọ́ láyé kódà nígbà yẹn náà òun tó fẹ́ fún àti máa ń bá àwọn kan ṣe yẹ̀yẹ́ láyé ebi àlá àlá àtẹ̀ pariwo òun náà èrè ẹni bá wọlé yìí ilé rẹ̀ ló gbọ́ mọ́tò rẹ̀ ló yí kí ni wọ́n ti ẹ̀yẹ láyé òun tó wù sí ọlọ́run náà òun tó wù káyé náà òun tó wù sí òkàwé àwọn ìwọ́pù kẹta wájú àdá àlẹ́mọ̀ ìkáwọ̀ rẹ̀ ọ̀. torí ti ẹlẹ́yìn ìsáko méjèèjì yẹn náà ni nínú ọgọ́rọ̀ ọ̀rọ̀ wá ṣá sí ẹni wọ́n kì í kó kú oríire máa jẹ wọn mú wọn gbádùn pẹ̀lú ẹni tọ́wọ́ òògùn ìbọ́sì àbámà tó ń pẹ̀lú rẹ̀ nígbà àwọn òbámà tó wọn bá ti orúkọ lẹ́yìn wọn òbámà kó wọn bá jùmọ̀ tọ́lọ́

ìran alákọ̀ọ́kọ́ àwọn lè tó fi pé láéláé ẹ̀lì fẹ́ra yín àwọn alákọ̀ọ́kọ́ ara yín pé mẹ́rìnlá ni wọ́n wá fún wọn sí méjì ìpín alákọ̀ọ́kọ́ ń bẹ̀ lásọ nínú ojú àjọkọjá àwọn léde láéláé ẹ̀lì fẹ́ra yín àwọn yẹn sì jẹ́ nínú ìran rẹ ẹbí rẹ ni wọ́n ẹ̀lì fẹ́ra yín gbogbo àtàbọ̀ ẹ̀lọ́wọ́ tó fẹ́ gbọ́ kọlọ ọ̀dọ̀ orin péjì wa kọlọ owó bẹ́ẹ̀ lọ́nà bọ̀. ìgbékejì táwọn mẹ́nu bá lẹ́nìí tàbí làkejì nínú ìgbé alákọ̀ọ́kọ́ yẹn tí ó fi jẹ́ léke lókù tó ń pé mẹ́ta tó jẹ́ àwọn ṣe ní àwọn náà ìdí kan ló fa tí wọ́n pè sí ìran wa ṣùgbọ́n káàkiri fẹ́ wọn. àwọn òsínú ẹbí wa àmọ́ ìdí kan ló fà káàkiri fẹ́ wọn. àwọn ìlú àti àméje bá a dúró wa àlàyé rẹ̀ wá alákọ̀ọ́kọ́ ní wọn òun obìnrin tí ọkọ rẹ̀ tó àtọkọ rẹ̀ lọ sípè wọ́n àtọkọ wọ́n lọ sípè ṣé wàá tún parí ètò pẹ́lẹ́ báyìí wọ́n tún wọn kàní táyé táyé wọn lọ fẹ́ra wọn. torí pípé yóò gbà èdè tó sẹ́yẹ yóò gbà kọ́ á sí àtẹnudẹ́bi àtẹnudáre ètò kúkan náà lóyún náà. torí ìdí eléyìí.

tí àwọn ẹkùn bá rí káyé pé náà ní ọlọ́pàá náà kò fẹ́ rẹ̀ pé òdodo àwọn ọlọ́lọ́wà lòdó àlọ́wà ọkùnrin ló wọlé ìka ìyàwó ní rárá àwọn méjèèjì náà sì ní tọ́ ọlọ́lọ́lọ́ ọkọ̀ọ̀kọ̀ kò fẹ́ tọ́ ọmọ òdodo pé ìdílé òdodo lẹ́sẹ̀ nínú ìfẹ́ láti ráàlì àwọn méjèèjì lọ́wọ́ àti pé abẹ́rẹ́ àwọn méjèèjì lọ́wọ́ àti pé ìlàjì máa ṣe pé lórí wípé lára owó òṣèṣì náà kò ní gẹ̀gẹ̀ ọkọ̀ ní òkè òun kọ́ náà wà òun kọ́ náà wà òun kọ́ náà wà búra lẹ́ẹ̀karùn-ún ilẹ̀ yìí tó bá yẹ pé lọ́rùn òun bá pa ìdínú ọlọ́run kó máa jẹ́ obìnrin náà ti ṣẹ̀ bẹ́ẹ̀ tó bá ti wá ń bá wọn ó tù ká. ìlàjì wá tún ká irú òṣèlú yẹn láéláé òun àtọkùn ọ̀rọ̀ dáa náà àwọn tọ́lọ̀ ń ṣe léwò fún wa nìyẹn bí tí òun gómìnà ọwọ́ rẹwà tó bí tí òun gómìnà ìyẹn kọ́ dáa tó tẹ́ ẹkú tòrò fún kálá láìláì ẹ̀gbọ́n ọ̀dà yóò lẹ́gbọ́ ẹ̀wọ̀n léwu gómìnà ìyẹn kọ́ nínú sáwọn ó tó ti máa ń ṣe pé ìwọ́n ẹ̀yà ọ̀rọ̀ ní tó ṣé pé láti lè kú ó ti dè wọ́n láti ọ̀dà yóò ṣé pé tó máa ń kún ẹ̀yà ìdìbọn dáhùn ẹ̀yà àgbègbè ìmọ̀jì òde elépè mọ́fà ẹ ojú mi ní owó làgbà yìí èyí kẹ̀kẹ́ pẹ̀lú ẹ̀. wọ́n ìyàwó náà wọ́n ti sọ bẹ́ẹ̀ ni orí lóòótọ́ ẹ sòrò lọ láàrin ara yín wọ́n wọ̀ bàlẹ̀ bàbá ẹ̀ kàtà ara yín. olùwáyé lóòótọ́ olùdákùnṣe tọ́kọ̀ òkùnkùn orí kí ọgbà ìwé bọ́lá tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ òní tọ́ àgbẹ̀yọkùnrin míì tọ́lá tuntun mẹ́ta náà òkú ìyàwó sì fẹ́ ń gbé pẹ̀lú òṣìṣẹ́ ọlọ́run àṣìṣe ní láyé ìlú òun wáyé wọn ọkọ̀ wọn sì tàbẹ́ ẹ̀ mo ti tòrò ṣe pé òun adúrọ̀kan tó ti rẹ̀ o. nígbà tí wọn kò jẹ́wọ́ ṣé ní wọn wá da àdúgbò àwọn ará yókè lọ. ó lè tòrò ṣe lóòótọ́ àwọn ó léwu ó sì rọrùn fún sépè lọ. bí a bá ti fi lè sépè láéláé wọ̀lẹ̀ fẹ́ra mọ́ wọn à lè fẹ́ra mọ́ tọ́lá jẹ́ pé pé wọ́n fẹ́ jà ló ń dájú ló ń dájú jáde ló máa bẹ́là. àbí ẹ̀rù ìwé ìlànàjẹ̀ ni ìyàtọ̀ lẹ̀ ìyàwó rẹ̀ kọ̀ lẹ̀ àbọ̀tọ̀ ìyàwó rẹ̀ lẹ̀ ọmọ àlọ́kọ̀ ní orúkọ àtún ni ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú kóró ọmọ àtẹnukẹ́ ló dùn. kò sí àtọ̀ mẹ́ àbí ẹ̀yin náà ẹ̀yin mẹ́ta rẹ̀ ń gbóbi nìkan ọkọ̀ àjábọ̀ ọmọ lọ́wọ́ kí ni ìyàtọ̀ pẹ̀lú kóró ìwúlẹ̀ àwọn tẹ́jọ́ ń tẹ́jọ́ ó wá ká pẹ̀lú kó lè jìnà tẹ wá ń fún òtòròtò ó sì tẹ̀lé ní wọn fẹ́ láyé òtòròtò ń fún ọwá ìjọ bí ó sì ta àdúgbò kékeré ní lọ ó ta àdúgbò ká ìjọ nínú tó jẹ́ wọ̀ bẹ́ẹ̀ lè fẹ́ra nù gíláàsì òun náà ni ẹni tẹ́jọ́ ń yan pápọ̀ tẹ́jọ́ gbọ́mọ ìyá níbi tẹ́jọ́ ìjọba mú ìyá kan náà lọ́gbọ́n bẹ́ẹ̀ lè jùlọ mú olùwáyé bẹ́ẹ̀ eléyìí ìwáyé bẹ́ẹ̀ àwọn obìnrin méjì ṣọ́ọ̀bù tó tàwọn kọ̀ àbí ẹ̀kọ́ tó tàwọn kọ̀ àwọn méjèèjì náà ni wọ́n ń gbọ́mọ lọ́wọ́ ìyá kan jáde bẹ́ẹ̀ lọ rajà bẹ́ẹ̀ lọ sí ìgbẹ́gbẹ́ gàdí lọ ọmọ rẹ̀ sùn ṣùgbọ́n ti lọ sọ́kọ̀ pẹ́ lọ́wọ́ bá bẹ̀rẹ̀ kú ìyá kejì náà sì lóore náà gbọ́mọ lọ́yàn lọ́wọ́ ló bá ké lọ́wọ́ fún ìjọ yẹn ọmọ yìí mọ ọyàn ní àwọn ẹrù ó ń mú dáadáa láwọn ẹrù dáadáa ìyá bá dé ọmọ yìí bàtí ń sunkún ogun náà yẹn lọ ọ kò sí kankan òun náà bá ti sọ pẹ̀lú ọwọ́ náà ètò bàbá tí ń sunkún ẹ̀ bá wọn náà bá lọ́wọ́ mu yẹn lọ. bí kan bá tó tẹ̀lé bí kan tó ọkùnrin wọn àbá àwùjọ jẹ ìran kan nǹkan ọba àjà haúsá kìkan jẹ ibo ìkọ́ ọba àjà haúsá kìkan jẹ yorùbá ìkọ́ ọba àjẹ ìtìrà kìkan jẹ títí gbogbo olùrànṣẹ òkè ẹ̀pàpọ̀ ní fámìlì ẹ̀yin méjèèjì yẹn ẹ̀ lè fẹ́ o tó ń pè é àkànná ìdìbò fẹ́ ilé ìjọ yẹn eléyìí ta gbọdọ̀ láti o lókè ayé àdéhùn sọ̀rọ̀ bá wọ́n pè ní ìkan lókè ayé àlẹ́yìn arábìnrin kan wá lọ sí ọkọ kan nígbà parí ìdí náà wọ́n wá débẹ̀ orí wọ́n wá débẹ̀ ìyàwó náà bá níyàwó tó tẹ̀lé ní pé ọkọ lọ́rọ́ ti mọ̀ dáadáa wọ́n wá lọ sí ọkọ màtí ó fi ọkọ wá ní ìyàwó wá sí àwọn ìyàwó tó wá mọ̀mọ́ tó fún mi náà lọ́yìn rẹ̀ lẹ́yìn ká kéde àwọn ọ̀rọ̀ládé alákòóló ọjà lẹ́yìn sọ̀rọ̀ bá wà lè wọ̀tọ́ta alẹ́bí ní ọkọ̀ àti ìyàwó tẹ́ ẹsẹ̀ yìí bí wọ́n èdè mọ̀mọ́ bá lé ìlọ́yìn alẹ́bí ẹ̀sùn ọ̀tá ẹ̀sùn ọ̀tá wọn lè fẹ́ra wọn nínú ìlànà ìlànà kódà ìyẹn nìkan tó kọ́ ìta tó ń tò níyẹn wípé wọ́n ní kúnyà nínú ọ̀ràn ìyàn èèwọ̀ fún ikú bákan náà nínú ọ̀ràn obìnrin yẹn náà nínú ọ̀ràn ọkùnrin yẹn kóbìnrin yẹn ọ̀fẹ́ àbí nínú ọ̀ràn ọkùnrin yẹn náà kóbìnrin yẹn ọ̀fẹ́. ètò tí èèwọ̀ níbi ìran náà ló tí èèwọ̀ náà níbi kíni níbi ọ̀yàn òun náà kò lè fẹ́ àkókò lọ́nà kò lè fẹ́ ẹni tó ń tẹ́tọ́ mọ̀ yá kò lè fẹ́ ọmọ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ọlọ́ọ̀bá adékẹ́lá ó sọ náà lọ́wọ́ pé àwọn ìyá yín tó fún yín lọ́yà èèwọ̀ ní ẹ̀gbọ́dọ̀ fẹ́ wọn o bẹ́ẹ̀ náà làwọn ọmọ ìyá yín tẹ́jọ́ mú yàn pápọ̀ ẹ̀gbọ́dọ̀ fẹ́ wọn. ẹlẹ́kẹta nínú tó jẹ́ èèwọ̀ téèyàn ọgbọ́dọ̀ fẹ́ láéláé ẹ̀gbọ́dọ̀ fẹ́ wọn nítorí bí òun náà ni ìyàwó bàbá yín àbí ìyàwó bàbá bàbá yín bàbá jáde láyé wọ́n ní ká ló dùgbò ìyàwó bàbá wọ́n ní kí náà bí ṣe èdè mi náà làlólé kí náà bí ṣe èdè náà làlólé èdè náà ní dùgbò bàbá rárá o èèwọ̀ nínú fúláǹsì àwọn o ọ̀gbọ́dọ̀ fẹ́ ìyàwó bàbá rẹ o èèwọ̀ ní o ìwà làwọn abẹ́ sọ ọ̀lẹ́ ti ẹni ìyàwó bàbá rẹ̀ lálẹ́ lójú ayé bàbá bàbá ti dàgbà ìjà òun bàbá tàbí ju wa lọ. èkúrò sí inú wọn èkú ńlá níwájú ọlọ́run ọlọ́run bá kó ìlà rẹ̀ kọ́ nínú àwọn ìwà ẹ̀ṣẹ̀ tó tóbi ní o ṣíṣe láti dáàbò ìfaramá ní o ọlọ́run bá lè sọ láti lè sọ ọlọ́run láti ní o ọlọ́ọ̀bà àti sọlá nílé wọn ní o ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ìyàwó bàbá yín o kájú wọn dákọ̀ ìyàwó bàbá bẹ́ẹ̀ làwọn ìyàwó bàbá bàbá náà wọlé sílẹ̀ o nínú àwọn ọ̀sán tó fi ké wọ́n sọ̀rọ̀ àti ààbò yẹn o ìyàwó bàbá ẹni ìyàwó bàbá bàbá ẹni ipò ìyá ẹni náà lọ́wọ́ o ipò ìyá ẹni kó làkó jù lọ lọ́jọ́ orí ipò ìyá rẹ̀ lọ́wọ́ o ẹ̀tọ́ tó kú láàrẹ ló fún ọ nínú ìdíláṣìláàmù káwá ṣe mọ̀ bó ṣe tó ọlọ́ọ̀bà àlejò ọlá ní èrò ìrọ̀lì o agbọ́n ní nígbà tó wọlé ilé kódà àwọn àfáà kan máa nẹ̀dẹ́ lóore níbi tí bàbá wa tó bá ti fẹ́yàwó àgbọ̀dọ̀ kan kárí gbèrègbè ìjọba abẹ́bẹ́ àwùjọ gbèrè kásẹ̀ tó wá sọ pé àwa lọ fẹ́yàwó èyí ọgbọ́dọ̀ fẹ́ torí pé kíni tó pé wọ́n ti jẹ́ ìyàwó bàbá wa ẹlẹ́ẹ̀kẹ́ ni nínú tó jẹ́wọ̀ òun náà tún ni ìyàwó ọmọ wa náà àbí àwọn ọmọ ọmọ wa a gbọ́dọ̀ fẹ́ àwọn ọmọ wa o ẹgbẹ́ pàtó àwọn wáṣáyé láyé tí ìyàwó rẹ̀ náà bá mọ àwọn ọmọ náà ni

mẹ́ta yòókù ní kọ́kọ́ lórí ó ní kámbẹ̀ bàbá ọkọ òun lẹ lórí bàbá tó ń tún ọkọ òun fún nìkan lórí ọ̀kánú ọmọ méjì yòókù àbúrò ọkọ òun lórí abẹ́ẹ̀lì kárílé abẹ́ẹ̀lì níbi sáfù ó sáfù gbogbo yíká ó ń kọ́kọ́ rẹ̀ lọ́kàn ó tún bàbá ọmọ lọ́kàn ó sábúrò ọgbọ́n méjì ẹwà láti kárí ilé kárí ilé obìnrin ajá àgbòrò á gbélé ìfẹ́ rúgbà ní wájú ọlọ́run báyìí bóòlù ti fẹ́ ṣe ìwájú ọlọ́run tó ṣe là àmọ́ sáwo ìdáhùn ìbáyẹn ní yẹ o wọ́n ti kọ́kọ́ wà àforíjì lákòókò ọlọ́run tó ń foríjì ìrìtí ìdáhùn dáa sínú á lè tọrọ àforíjì náà lè tọrọ lásìkò tó fẹ́ ó kú lè borí yẹn tí ó tún yẹ ní níwájú ọlọ́run àmọ́ ilé ìta ń sọ yẹn pẹ̀lú pé yẹn sì ń gbọ́ àṣìṣe yẹn ó sì ń yí padà lójú ẹsẹ̀ náà lọ́wọ́ tó gbogbo ṣe o. Ìdè fún àjọ wa gómìnà bá ṣe ń bẹ̀ kí wọ́n wá ẹsẹ̀ lọ ṣe kó máa lọ sórí kí wọ́n wá àforíjì orí máa àforíjì sí ọmọ eléjẹ́ ìyàwó àwọn ọmọ ní èèwọ̀ ní fún ní ẹ̀gbọ́dọ̀ fẹ́ wọn ẹlẹ́ẹ̀ta wọn nínú àwọn tó jẹ́ wọ̀ fún iṣẹ́ ẹ̀gbọ́dọ̀ fẹ́ nínú fẹ́láńtàn òun náà ni ìyá ìyàwó ní ìyá ìyàwó ilé ìwọ̀n ní ẹ̀gbọ́dọ̀ fẹ́ èèwọ̀ ni mọ́kùnrin wọ́n fẹ́ ìyá ìyàwó ẹ̀ àbí ìyá ìyá ìyàwó ẹ̀ pẹ̀lú pé kó bá ti ṣe ákìlù wọ́n ti ákìlù nìkà láàrin òun àti ọmọ èèwọ̀ ni kó ló kó wọ́n fẹ́ ìyàwó láíláí òun ọ̀fẹ́ òun fẹ́ ìyàwó láíláí. kódà kó àti ọmọ kọ́mọ́tì ń lé ìkàpọ̀ tí wọ́n bá ti ṣe ákìlù pẹ̀lú ọmọ náà èèwọ̀ ni kò gbọ́dọ̀ fẹ́ ìyàwó èèwọ̀ ní kọ̀gọ́rọ̀ sí kíni tó wọ́n fẹ́ ìyá ọ̀ma. eléyìí ti tọ́ ọba àlejòọlá sọ ọlọ́ọ̀bà àlejòọlá ní àwọn ìyá ìyàwó yìí èèwọ̀ ní kí lè gbọ́dọ̀ fẹ́ wọn. ìgbélé yìí àwọn èèyàn kó ti tàwé wọn fẹ́ wọ́n fi tàwé wà lásìkò káwà yìí. èkú ń ṣe ìranù ó ń ṣe lọ́sọ̀ báwọn èèyàn lẹ́kọ̀ọ́ báwọn èèyàn ìyá ìyàwó òun kan lọ́kọ̀ọ́ máa gbé e fún mọ́ ọkọ ọmọ ẹ̀ òun náà lọ́kọ̀ọ́ máa lọ gbé e fún ọkọ ọmọ ẹ̀ nígbà tó ọmọ bá jáde lé tó kù àti ọkọ ọmọ ní ọba máa wá ọba wa wájú tí ò dá a lọ ká ọmọ a lọ ká mọ́ba pẹpẹ dùnmọ̀ ẹ̀ àti náà bẹ́ẹ̀ lọ níbi táyé bàjẹ́ délé nìyí ìwọ̀n ọdún ọkùnrin bẹ́ẹ̀ tó kórì lọ ń pàtòrò láyé pé èèwọ̀ ọlọ́run ọ̀fẹ́ burúkú rẹ̀ ẹ̀jẹ̀ kórì wá ń papò gbogbo tí ń fa wàhálà fún wa láyé nìyẹn o àtìfojú rẹ̀ ní àwọn ọ̀ràn yẹn ọlọ́run ọba àwọn èèwọ̀ ọlọ́run ọba àkàkọ́ oníkàlùkù ṣe tó yìí ẹlẹ́ẹ̀kẹfà á máa gbọ́ nínú oṣù ẹlẹ́ẹ̀kejì اللهم علينا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه الحمد لله العزيز الحكيم الذي احب النكاء وحرم الزنا والصلاة والسلام على رسول الكريم محمد بن عبد الله وعلى آله وصحابه وسلم تسليما كثيرا الذي صار الذي صلى وصام وتزوج في بالنكاح حلال وبعد فضم سالم من المحرمات في النكاح من النساء تحريما مؤبدا للسبب وهي بنت الزوجة والسابعة بنات أولادنا بشرط أن قد دخل لقوله بقوله تعالى وربائكم اللاتي في وجوهكم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم اعلموا عباد الله أن الإسلام دين يراعي الإنسانية ويعصبها ويراعي الواقع ويرشد بها إلى ما فيه المصلحة الراجعة فإن الله لا يأمر إلا بما مصلحته خالصة أو راجعة ولا ينهى إلا أما مصلحته خالصة أو راجعة فكل من نهى الله عن الزواج بها من المحرمات بالنكاح هي مصلحة لحرمة الإسلام يعرفها من يعرفها وجهلها من جهلها. أقل صلوات ọlọ́run bá o ọba boríborí yóò fẹ́ tó lè borí ẹ̀ ọba ọ̀jọ̀gbọ́n tí ò sẹ́ni tó pọ́n tó ló bá ilé ìjẹ́ sí pé ọ̀rọ̀ ẹ̀ òun láàmà sì ṣáájú ẹ̀yìn náà máa wò ó bàbá ní ọ̀gá ẹ̀sẹ̀ kan bàbá láwùjọ kan àdìsẹ́ni tí ó ń bọ̀ àdìsẹ́ lórí wa torí pé tá a bá sọ ọ́ lọ́wọ́ lẹ́yìn.

ìkáyọ̀ kan máa bá sáájú wa nínú wa Muhammad tó bá wọ̀ tó lọ́gbà tó lè mẹ́ni tó bá wọ̀ tó kí wọn tó láti ṣe nìka nínú ìka ilé tó bí àdá yìí. ìkẹ́yọ̀ ọmọ bá ẹni kan bá sọ ọ́ àti bàwọn aráàlú rẹ̀ lápapọ̀. ilé ìtọ́jú ẹlẹ́ẹ̀kẹfà lóde ìtọ́lọ́ ṣe léwọ̀ ká fẹ́ nínú àwọn obìnrin káàbù kọ̀rọ̀ fún wọn táyétáyé. pẹ̀lú ìdí òun náà ni ọmọ tíyàwó wájú ẹ̀rí ọ̀rọ̀ tí àwọn wá títí síbi á gbọ́dọ̀ fẹ́ tí àwọn wá tí kó fẹ́ wá wọ́n wá ti fẹ́ wa àti ó ti ẹ̀ títí síbi kan náà ni èèwọ̀ ni o á gbọ́dọ̀ fẹ́ nínú á ìtọ́nà ibi ti rọ̀ fún wa òun tó kàtà fẹ́ ìyá ẹ̀ àti wọlé kan ìyá ẹ̀ láéláé ọ̀dọ́ rẹ̀ ṣùgbọ́n afẹ́ ìyá pẹ̀lú ìyá nǹkan ọ̀gá ìlú àti ìyá rẹ̀ pọ̀ kò kó lùjọ eléyìí wáyé máa ń jọ tó wáyé àwọn tó lè wáyé láwọn ọ̀nà tó lè pàpà jùlọ táyé jápa yìí ayé mímọ́tò ayé jápa tó bá wọn jápa yìí ó kọ́ máa kí ìyàwó rẹ̀ bí kó wọn ti kó nàìjíríà fún ọwọ́ àlórílẹ̀-èdè kan wọn náà bá jápa tọ́lápàdé wọn bèrè níbẹ̀ tí wọ́n já wọ́n bá lọ fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ sáàmù tó wà lára rẹ̀ ọlọ́run ló bá ní ìtàkọ̀ ọ̀sìn jáde ti ákúndù nìkà. Tó kọ̀ gbọdọ̀ ní nǹkan pẹ̀lú obìnrin kẹ́ẹ̀ ti ti ákúndù kọ̀ kọ́ bá ṣe sì náà lóde ó ti àrẹwà ibi ọlọ́run tó bá tún bá wọn. Ẹni tẹ́ẹ̀ ti ti ákúndù kọ̀ bá ní nǹkan pọ̀. Ìnálẹ̀ ń ṣe o, ẹni tí wọ́n lẹ́fẹ̀ẹ́ náà wọ́n, ẹ ọ̀fẹ́ ni òjú ìfẹ́. Ọ̀fẹ́ fẹ́ ni, ìgbà tó òkú wàá fẹ́ yẹ ìwọ̀n ni ẹgbọ́dọ̀ lórí nǹkan tẹ̀tara yín lọ́pọ̀ tẹ̀bí sẹ́mínọ̀ àbí mọ́ọ̀tì ìyàwó àbí ọ̀tọ́ yẹ tó kálẹ̀ tọ́ ọ̀rọ̀ bá ti fi ń fún ọ ó fi ọ̀nà sọ́káì ó ti sọ́kì fún ọ ọ̀wá òkè ìyàwó òkìyàwó òun tara rẹ lọ́pọ̀ yìí o òòtù sàkálé báwọn tó fi ọ̀rọ̀ sàkálé fún ọ náà tí wọn náà bá bẹ̀rẹ̀ ọ̀kọ́ ọ̀kọ́ ọmọdé náà bá sàkálé fún ọ náà náà kọ́kọ́ ìkan bá kọlu sí ọpọlọ́run nífẹ̀ẹ́ olùkọ́lọ̀ àwọn tó kọ́lọ̀ àwọn tó ìgbọ́nà ẹgbẹ́ ilé ẹ̀sìn sáré ara yín ẹgbẹ́ ilé ẹ̀sìn sí ara yín yín owó ń lọ nínú òkò ọ ẹ̀lú ọ̀nà àpapọ̀ ọ̀nà ọ̀gbọ̀n sáà kó bí ọlẹ́ àbí tí ò lórí tó bá ń ọjọ́ mélòó ta tó mọ́ wá rẹ̀ wọlé tó ọ̀bá àbá tó tún wá tàbí wọ́n lákun sọ ọ̀rọ̀ bá wáyé kì í ṣe mi náà mo lè sọ èmi bá wa kájọ Tọ́wá jẹ́ oṣù mẹ́ta àwọn tọ́wá padà lọ tí wọ́n ti sọ pẹ̀lú òkú ọlọ́ látòrí lọ àti ìyọ̀dá alágbájá ọkọ̀ akẹ́yàwó rẹ̀. Sọ pé wọ́n náà wàhálà tó ti dé pẹ̀lú iṣẹ́ kàkàdé ẹ̀lú bẹ́ẹ̀ orí bóòlù náà lẹ́sí ẹ̀lú ara yín bẹ́ẹ̀ sì rí ayé lẹ́sẹ̀ títì náà ni tó ti dé pé kọ́lá jọ́ kejì náà ni ó ti pé kàá bùkì títí wù kó sì tó kó lórí jáde tó lóṣù wọ́n ti jọ wọnú yàrá náà lò láti tẹ̀lẹ̀ áà tètèrè ni ọ́ ọ̀fọ́nú ni ọ́ ẹ̀sìn rẹ̀ ò yí ọ ọ̀sẹ̀ òsìn rẹ̀ lọ́pọ̀ tó o sì pàpà ní sára àwọn tó tú ọ àwọn tó tú ọ ti yẹ̀yẹ́ wọn o ti àwọn tó tú ọ pápá jù ọmọ ọmọbìnrin ó ti ẹ̀jẹ̀ tí ọ̀bá àwọn láti tẹ̀lẹ̀ látara rẹ̀ dáwọ̀ bí lọ́wọ́ láti tẹ̀lẹ̀ látara rẹ̀ wọ́n ọmọbìnrin ẹni ní ọmọbìnrin méjì tó tọ́ tọ́mọ náà wá fi délé ọkọ tí ò ṣe jìnà àyẹ̀dúró òun ti kí òun ti ka ìjẹ́nà dáwọ́ tọ̀ ọ́ tó tọ̀ àgbọ̀dọ̀ kẹ́kẹ̀ẹ́ láti jẹ́nà rẹ̀ yóò wá mọ̀mọ́ ó sì jẹ́nà nínú ọ̀kan ní oṣù tí ilẹ̀kùn nínú ẹ̀kùn ká bá rẹ̀ wá padà náà ọ̀ bá ti sílẹ̀ òkúrẹ́ ọmọdé sábà lọ bẹ̀rẹ̀ lọ́pọ̀ tó ti sílẹ̀ yẹn náà láti gbàgbọ́ àdìgán náà. torí eléyìí máa obìnrin ọwọ́ tẹ̀lé wálé pẹ̀tọ̀ mo fẹ́ fẹ́ ni ìgbà tó wà ní làwọn wáyé já lọ lé yín àdìgbò mọ́mí ikú mọ́mí náà ni ó wà gbọ̀ láti ti já ìlà àwọn bá kọ́ sórí ọmọdé àwọn ọ̀dọ́ wọn. nígbà tí ó rí náà lọ́wọ́ ti pé wọn ìwọ́n ní ìwọ́n ní sọ wọn. Ah, ẹ̀rẹ̀ lè fẹ́ra yìí ọmọ mi tó ní lẹ́nu sọmọ ọmọ tí a bá láti gbọ́ ní lẹ́nu johannaga tẹ́lẹ̀ pé ara ẹ̀ wọ́n dáhùn yẹn nígbà tí ó sọ ara ẹ̀ tí ò ta ara ẹ̀ lọ́pọ̀ kò tí ìjẹ́ kí bá ọmọ kò tí ìjẹ́ kí ni ọmọ màmá ẹ̀ lọ́mọ gorí ẹ̀ tuntun tó wáyé pé tó ti ta ara ẹ̀ lọ́pọ̀ ni tẹ́lẹ̀ kọ́kọ́ yá ló ti gorí ẹ̀ gorí ẹ̀ ó sì

ìyá ọtí sí ma fọ́kùnrin ọ̀hún fọ́bìnrin ọ̀nà ọmọbìnrin náà kọ́ lóṣù lóyúnú ṣébó ti ṣẹlẹ̀ ní àbẹ́ òṣẹlẹ̀ ní kí làti kọ́ rí láyé ẹ̀yẹ yẹn wa mọ́kò tí tó bí náà ju àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ ṣé máa jọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní túnú ní orí máa ṣẹlẹ̀ ara àwọn àǹfààní lẹ́yìn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn òun lélẹ́yìn torí di eléyìí pẹ̀lú tó wá lé gbogbo wọn fẹ́ra wọn òun náà ní kó lè kó ti wọlé sọ ìyá ìyá yẹn ó wà àtìyàwó láti tún àwọn àtìyàwó láti tún ní ìkẹ́kọ̀ọ́ ọmọ yẹn ti dèrò ní gbòdò jẹ́ náà. ṣùgbọ́n tó wá lọ kí ẹ ti wí pé òun àtìyá náà ò tún ní tẹ́lẹ̀ ìyá wọn lè sọ́mà ní ara tó tọ̀ fún òun tó wọ̀ fẹ́. àbí tó ti wí pé nígbà tí wọ́n padà lọ yọjú ọkùnrin yẹn wọ́n rẹ̀ tó nǹkan kan ọ̀dà wọn kọ̀ tó wọ́n ti mọ̀ sí ọ̀dà wọn ó lè fẹ́ ọmọbìnrin yẹn tí ti tà wọ́n o fóun náà sì mà ọlọ́run mà fẹ́ wọ́n wà lọ́la ayé pé owó fẹ́ ìlú lẹ́nu lè báyé bẹ́ẹ̀ náà wá ní ọmọ àwọn ọmọ tí obìnrin yẹn bí náà táwọn náà

ẹ̀sìn tó kà pálẹ̀ ìjọ́mọ̀ ènìyàn gbọ́mọ̀ tó wá ti fẹ́ ya rẹ̀ èèwọ̀ ní ọmọdé bí ọmọ ẹ̀sìn orí ọ̀pọ̀ yẹn ìsáàmù ló má pálẹ̀ wà ọkọ̀ àpálẹ̀ sára bàbá ọkọ̀ àpálẹ̀ sára ìyá jàmá mùsùlùmí kódà ẹ̀sìn sáà òun ẹ̀sìn tó sọ ibi ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó bá bà mú mú sì tọ́ afọ́nà ọ̀nà ó lálẹ́ rè má bàa yọ lórí wa ọ̀gá kódà ẹ̀sùn láàrò pa wá láti ká sí iṣẹ́ kan àyàfi tó bá fà nínú wà fẹ́ ẹ̀sùn tẹ̀lé kọ́ra kò sí kú ọlọ́wọ́ bí kẹ́kẹ́ mẹ́tẹ́ díẹ̀ àyàfi kó lè gbé ìlera ní yóò jẹ́ kẹ́rin àlọ́gbọ́ wájú ká bá lọ gbogbo láwùjọ amọ̀fẹ́ yìí ẹnu lé káwọn èèyàn tọ́nà bá àlejò ọlọ́run pé kọ́mọ̀ bẹ́ẹ̀ kọ́mọ̀ á wọ́n sì lè mọ́ màá ṣùgbọ́n ọlọ́run ọba tó torí ẹ̀ kalẹ̀ òun náà ká fà ní oore fún wa pẹ̀lú kọ́lọ́ nínú oṣù àti túnbọ̀ kọ́lọ́ tó tún fẹ̀mí wáyé lẹ́kọ́ tó fún alálàáfíà tó pé tún máa sọ ẹ̀sìn kejì nínú èyí tó ṣe wípé a lè fẹ́ wọn lọ́wọ́lọ́wọ́ àmọ́ tó wá dàsìkò náà lọ́wọ́lọ́wọ́ àlè fẹ́ wọn àwọn tó bá láti kò kan àlè padà fẹ́ àwọn àwọn owó nínú ìrìnsẹ̀ láti dáhùn nínú ojú àti ojú máa tẹ̀lé láti mọ̀ sọ ilé اللهم انصر الاسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم انصرنا ولا تنصر علينا اللهم اغفر لنا برحمتك اللهم اغفر لنا برحمتك اللهم احفظ لامواتنا اموات المسلمين في مسارك الحرب الداريه يا ارحم الراحمين اللهم اسقنا انت شافي اللهم اسقنا انت شافي نسألك الله العافية فلا تغادر سقما نسألك الله العافية فلا تغادر سقما برحمتك يا أرحم الراحمين اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا من لدنك رحمة وإلا من أمرنا غفلا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم قولوا لا الله أكبر الله أكبر ولا إله إلا الله